وكل الدلال في النار اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته afi فم وبعدد الله سبحانه وتعالى tó tún kọ ìjókòó wa ní àárọ̀ ìní Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ tú aká gbogbo ìròrí wa ìsọ̀rọ̀ sí wa àti iṣẹ́ sí wa kó jẹ́ kó bá mu gẹ́gẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú aláya ìgbàgbọ́ àjọ gbẹ̀ndẹ̀ alqiyama àti ń bá àwọn ọ̀rọ̀ bọ̀ lórí nǹkan pàtàkì ni tó jẹ́ pé tí ẹ̀dá ò bá ní níṣẹ́ ó ti pòfo ó ti ròfo nígbèsè ayé rẹ̀ kó kàn kú kú gúnlẹ̀ sọ́bùtú èfò ó ní asọ́láàtì a ti sọ̀rọ̀ nínú àwọn preambles àwọn mukadimad. tá a gbọ́dọ̀ mú wá lórí rẹ̀ kó tó di pa ṣe òun ló bí wípé kí ni nàìjásà kí lẹ́gbìn la fi ṣe àdáyanrí lórí ẹ̀gbin àti dọ̀tí a ti ṣe àlàyé tó pọ̀ lórí ènìyàn òun ló bí bó la ṣe ń ṣe mọ́tótó òun ló bí báwo là ń ṣe mọ àsìkò tí ìrun bá tó torí pẹ́nikẹ́ni tó bá kírun kásìkò tó tó kò níhùn ẹni tí èdè níhùn sì wẹ̀ kò sí tó ṣe níṣẹ́ láyé tí ọba adẹ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀ kọ́lọ́mọba ọ̀yà wa ya àṣídànù náà òun ló bí adhan báwo la ń ṣe ń polongo àsìkò ọ̀run ti tó láti ta gbogbo wa jí àwọn gbólóhùn ni wọn ò pọlọ títí bọ̀tà àǹtí wọn kó sínú nínú gbólóhùn ìfa oríire àti ọlà fún ẹ̀dá láyé àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kì í ṣe kékeré àti wá tẹ̀síwájú lórí wípé kí ni àwọn májẹ̀mú ọ̀run a ti fẹ́ kírun báyìí kí ni n tá a gbọ́dọ̀ mójútó tí ìrun ó mọ́lé lórí tó pé tí nǹkan yóò bá ti sí ń bẹ̀ ìrun ò sí. Si ìtumọ̀ májẹ̀mú ni masala májẹ̀mú yìgì ó ní kí wòlí wà ń bẹ kí wòlí sọ pé mo fọmọ fún ẹ tí ò bá sẹ́ni tó sọ pé mo fọmọ fún ẹ kò sí yìgì kò sí àwò sí nẹ́ni kọ́láwọn yà wáyà àṣedànù ni orí burúkú ni kọ́láwọn yà wáyà. àti kàtà kọ́kọ́ àkọ́kọ́ o àsìkò gbọ́dọ̀ tó àsìkò òun ó gbọ́dọ̀ tó kátókì tásìkò òun ọ̀bá tó àlékì a mara. kó nínú ẹ̀gbìn a gbọ́dọ̀ máa ṣọ́ wa a gbọ́dọ̀ mọ ibi tí a ti máa kírun nàjásà ò gbọ́dọ̀ sí mbẹ̀ bí tọ̀ bí ìgbẹ́ tàbí tọ̀ àtìgbẹ́ ntí a lè jẹ tọ́jú èèwọ̀ fún wa láti jẹ tó ń túmọ̀ sí pé ìtọ̀ bá lè jẹ lẹ́ran. tàbí ìgbẹ́ rẹ̀ kìí ṣe ẹ̀gbin kìí ṣe nàjọ́sà ló bí pé tí wọ́n bá palé ní bọ́tọ̀ ìgbẹ́ màálù àríkírun bẹ́ẹ̀ ìtọ̀ ẹran ìgbẹ́ ẹran a lè fi kírun àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní múnà bàtí wọ́n bá ṣe ẹran ìjẹ́ ẹran ẹ̀jẹ̀ ẹran ìgbẹ́ rẹ̀ á wọn lára wọ́n á dẹ̀ máa kírun lọ pẹ̀lú rẹ̀ eléyìí ó pàtàkì a mú àwọn àlàyé kéékèèké wá lórí gbogbo àwọn eléyìí ó wá kù àwọn àlàyé kan sí méjì tá a gbọ́dọ̀ mú wá ó ní satrul awra ìbòhòhò ìhòhò ọkùnrin gẹ́gẹ́ bá a ṣe ṣe ní àlàyé ó bẹ̀rẹ̀ láti dodo dé orúnkún. ló wá bí pé ṣé itan ṣé ara àhòhò ni tọ́ra àwọn àwọn ẹ̀rí kan tó ṣẹlẹ̀ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó wà nínú ilé kò bó tán abubakar siddiq radiyallahu anhu siddiq al-akbar ó sálámà wọ́n ṣílẹ̀kùn fún òjíṣẹ́ náà sàlám ò bó tán umar náà sálámà bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám kò dìde kò bó tán ṣùgbọ́n gbà tó gbọ́ ohun Uthman bin Affan dhunurayn radiyallahu anhu ó jókòó ó tún ìtàn rẹ̀ bò. Aisha yawa radiyallahu anha ó bi léèrè bàbá mi wọlé bàbá mi sálámà ó bó tán. Umar náà ṣe bẹ́ẹ̀ ó bò but kẹ́rẹ́ tó gbọ́ ti Usman bin Affan radiyallahu anhu ó jókòó ó bò tán kí ló fà á òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ pé mo ń tijú fún ẹni tí àwọn màláìka lókè náà ń tijú fún ni ni Uthman bin Affan màláìka lókè àwọn màláìka lókè wọ́n ń tijú fún èmi náà tìjú rẹ̀ ni. látara ilé yìí àwọn àfáà pín àwòrán ìjẹ́ wọ́n pín àwòrán ìhòhò sí méjì mọ̀gọ́lọ́zọ àti mọ̀kọ́fàfà èyí tó nípọn tí ó yẹ kí arí mùsùlùmí kó gbé síta abẹ́ méjèèjì èèwọ̀ ni haramu ni kí mùsùlùmí gbé síta fún ajinabi fún ẹni tó jẹ́ àlejò tí ò lè rí àwọn tí ì ṣàlejò a ti ṣàlàyé wọn sẹ́yìn ìyàwó ẹni torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ṣọ́ ìhòòhò rẹ àyàfi fún àwọn aráalé rẹ kò síbi tí aráalé yàn ẹ̀yàwó tí ò lè rí lára ọkọ bó ṣe jẹ́ pé kò síbi tí ọkọ ò lè rí lára ìyàwó rẹ. Aisha rudela anha olèmi àti òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àjọ máa ń wẹ̀ pọ̀ ni mo máa ń wo tiẹ̀ ó náà máa ń wo tèmi tó bá bu omi níbì kan màá ní fi bí ilẹ̀ fún mi a máa sọ̀rọ̀ ńbẹ̀ a ti sọ̀rọ̀ sẹ́yìn àwọn òfin tá a lè fàyọ látara ọ̀wọ́ ìṣẹ̀lẹ̀ yìí nìkan but ibi tá a bò ní hòhò lórí irun ó tún ní àlékún la fi sọ wípé ìbò èjìká gan fún ẹni tó bá lágbára rẹ̀ tí ì ṣe yí pé aṣọ kò ní aṣọ ju pélé kan lọ ìbo èjìká gan ó pàtàkì fún un tó bá jẹ́ pé pélé kan ló ní kó ju kó gbé gbá kó kálàfà rẹ̀ kó yí síra wọn tí a fi aṣọ ní èjìká rẹ̀ ìyẹn ni tó bá ní aṣọ kó bo èjìká èèyàn kàn déédéé màmá kò lè màmá kọ́kàn bọ́ ṣòkòtò nìkan kó fi kírun ló fi jẹ́ wípé ìbòhòhò fún ìrun ó tún ní àlékún ju ìbò ìhòhò ní ìta ìrun lọ. eléyìí pàtàkì àwa fi sọ pé obìnrin o gbogbo ara rẹ̀ ní hòhò nínú òrùn àyàfi ojú àti ọwọ́ méjèèjì ibi tí ò lè bò nìyẹn ṣùgbọ́n gbogbo yòókù ó ní láti bò àtẹsẹ̀ eléyìí pàtàkì tó ń túmọ̀ sí wípé. obìnrin kódà bó bá wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ tó ti ń kírun kò gbọ́dọ̀ ṣírí lẹ̀ tí ó bò nínú òrun àlékún wà fún ju èyí tí ó bò ní ìta àrùn lọ bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà àwa ni a fẹ́ dìlé èyí tó jẹ́ májẹ̀mú ìpín rẹ̀ díẹ̀ ni ó ní istiqbal al-qibla ìdojúkọ qibla fún ẹni tí ó bá jẹ́ pé ó ní agbára rẹ̀ ìdí tá a fi sọ wípé agbára rẹ̀ ni wípé kárí qibla sójú ó pọn dandan fún àwọn kan kò lè pọn dandan fún àwọn kan ẹni tó wà ní kaaba ọ̀ràn yẹn ni kó fèsì kibla kó fèsì kaaba alqaaba qiblatul mu'min hayyan wa mayyitan ọkọọmọ kan rasulillah sallallahu alaihi wa sallam kaaba o ìdojúkọ olùgbàgbọ́ òdodo ni yálà ó wà láyé ni o tàbí ó ti jẹ́ ọlọ́run ń pè ló fi jẹ́ wípé bá a bá fẹ́ sin òkú gan á da ojú rẹ̀ kọ kíbla eléyìí pàtàkì kì í ṣe eléyìí nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí arákùnrin nì tó kírun níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó kí balabala. Bala ó lọ rùkú ó kàn fọwọ́ pa ojú orúnkún ni ó dì kò ṣe bí ẹ ń dìde tánà sájídà tó lọ bí ìgbà tí ó kàn forí sọlẹ̀ kókókó ni ó ṣe tán bẹ́ẹ̀ ọwọ́ abójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀sálámà òjíṣẹ́ náà sàlámà ni ọ̀dáhùn sálámà ó ní ò nírun o lọ tírun rẹ kí ẹgbà wa sọ pé ó ṣe ó túnrun ìkíní bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin ìgbà tó wáyá ló wá sọ fòjíṣẹ́ náà sàásánlá pé mi má kí jù báyìí lọ kọ́ mi nínú nǹkan tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sọ fún ni wípé idha qumta ila salat fasbiq li wudu'a tó o bá dìde tásìkò òun bá tó tó o fẹ́ kírun pé àlùwàlà a ti ṣe àlàyé bá ṣe pé àlùwàlà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàrà àwọn àṣọ pé pé thumma lẹ́yìn eléyìí istaqbil istaqbil al-qibla kó o dojú kọ qibla fakabbir kó wá ṣe takbir. àṣẹ ni tó jíṣẹ́ náà sílá sílá fún ẹni tí ó kaaba ọ̀ràn yẹn ni fún pé kó rí kaaba sójú tẹ́rù bá pọ̀ jù débi pé kò lè rí kaaba kó dojúkọ bí tí àwọn èèyàn dojúkọ ẹni tí ò bá sí ní kaaba tí ò sí ní tó wà ní Maka direction kibla ibi tí Kaaba wà ní ó dojúkọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ma bayna al-mashriq wal-maghrib kibla fún àwọn tí wọ́n wà ní Madina o n ti ń bẹ ní àárín ìwọ̀ oòrùn àti ìlà oòrùn òní kibla fáwọn tí wọ́n wà Madina torí àwa tá a bá sí Madina ó lè jẹ́ opposite rẹ̀ ni ó ṣẹlẹ̀ bọ̀tí pàtàkì tá a lè rí mú níbi ọ̀rọ̀ yìí ó ní wípé kì í ṣe ọ̀ràn àyàn fún ẹni tí ìbáṣepọ̀ wà ní Maka níwájú Kaaba kó rí Kaaba sójú ní ọ̀ràn àyàn ló fi jẹ́ wípé ẹni tí ìbá ti ṣe wípé ó dẹ̀yìn kọ Kaaba direction abẹ náà ni but ó fẹ́ yapa síbẹ̀ ni kò mú tán kò é ṣe ọ̀gangan abẹ ló mú èrún rẹ̀ gbà torí direction kaaba ni wọ́n fẹ́ ká dojúkọ. ṣùgbọ́n àwọn kan wà ìdojúkọ kaaba gan ó lè má jẹ́ ọ̀ranyàn lé wọn lórí bí àpèjúwe àwọn òkú. ẹni tó wà lórí nǹkan ọ̀gùn tó fẹ́ mú náfìlà wá torí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Jabir bin Abdullah al-Ansari as-sahabi jalil ọ̀kan náà àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Jabir bin Abdullah radiyallahu anhu ó ní ra'aytu nabiyya sallallahu alaihi wasallam fi ghazwat Ammar mo rí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. ní ogun kan tá a lọ ogun àwọn Ammar yusalli ala rahilatihi tó ń kírun lórí nǹkan ọ̀gbun rẹ̀ mutawajjihan qibala al-mashriq mutatawwi'an tó jẹ́ wípé ó bí ìgbà tó dẹ̀yìn kọ kíbla ni ó ń kí náfìlà ibikíbi tí nǹkan ọ̀gbun bá dorí kọ lòun dorí kọ tó ń túmọ̀ sí pé any condition tá a bá wà la lè dojúkọ kírun náfìlà tá a bá ti wà ní orí nǹkan nínú ẹgbàá wa mi tó mọ́ ní kánà rasulullah sallallahu alayhi wa sallam yusalli ala rahilati òjíṣẹ́ lásìlàsílà máa ń kírun ní orí nǹkan ọ̀gbìn rẹ̀ haythu tawajjahat ibi tí nǹkan ọ̀gùn bá dojúkọ lòun náà máa ń dojúkọ fayida haradal farida ṣùgbọ́n tó bá fẹ́ kí ọ̀ràn àyà nazala fastaqbala alqibla yọ sọ̀kalẹ̀ yọ wà fèsì qibla kì í ṣẹni tó máa ń gun nǹkan ọ̀gùn tó fẹ́ kí náfìlà nìkan ní ìdojúkọ qibla sọ̀ka ó mú kóòfù ẹni tó bá wà nínú ìpayà tàbó rẹ̀ tàbí ẹni tá ń jẹ ń pa tàbẹ́ni tó jẹ́ yí pé kò lágbára rẹ̀ ibikíbi tó bá rí ló lè dojú kọ torí Allah subhanahu wa ta'ala sọ pé la yukallifullahu nafsan illa wus'aha àṣé ní ọ̀ràn yẹn lé ẹ̀mí kankan lórí àbí tó bá ní kápá ló fi jẹ́ pé tí èèyàn bá wà nù àpàyà hàlà yìí lo ìlú dàrú kọlọmọ dàlú warú àsìkò òrun tó kìí ṣe ẹ̀rí fún wípé kó pààrùn jẹ tálùwàlá bá ti wà tí ò bá sí àlùwàlá opportunity àti sàlùwàlá ò sí mbẹ ọ lè ṣe tẹ́ ẹ mọ̀ gbogbo bó bá ṣe gbà ni ó ṣe kí i rùkú ń gbà yẹn ò pọn dandan wípé ká kọ́wọ́ lórúnkún mọ́ rárá gbogbo èyí tó bá nàró yọ wà lóòrò èyí tó bá lọlẹ̀ díẹ̀ yóò jẹ́ fún rùkú tó bá tún lọlẹ̀ jù báyìí lọ yóò jẹ́ fún sájídà kó ṣàfi mú ìrun yẹn wá kí ó má bàa fi ìrun ráre bó bá ṣe rọ̀ lọ́rùn sí ni ó ṣe kì í ẹni tí direction kibla bá tó bá pamọ́ fún kò mọ direction bóun ṣe fẹ́ níbo tí ẹ ní direction kibla kó kì í bó bá ṣe rọ̀ lọ́rùn ó ṣẹlẹ̀ rí àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà wọ́n bá rìnrìn àjò wọ́n ní olúkálukú àwọn àwọn gba ibùsùn àwọn lọ ilẹ̀ ṣú òkùnkùn ṣú àwọn kíhùn ìgbà tílẹ̀ mọ́ àwọn lọ sọ fún jíṣẹ́ náà sàlám torí ń gbà lẹ̀ mọ́ àwọn rí wípé ibi táwọn dojúkọ kì í ṣe kíbla bàtà àwọn sọ fún jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu ní kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe kí yẹn náà ó mú bẹ́ẹ̀ ìyẹn nípa dídojúkọ kíbla ó pàtàkì ṣùgbọ́n yìí pàtàkì rẹ̀ bí agbára bá ṣe wá fún ni tó jẹ́ májẹ̀mú pàtàkì tí ẹ̀sìn wa dálé lórí pé la yukallifullahu nafsan illa wusaha Allah subhanahu wa ta'ala kìí gbé nǹkan lé ẹ̀mí kan lórí lọ́yànyàn àfi tí ọba níkàpá lórí rẹ̀ alhamdulillah. Allah subhanahu wa ta'ala ó ti mú ìdẹ̀kùn wá lórí eléyìí ó fẹ́ má sí eh, ẹ̀rọ ẹ̀rọ ìsọ̀rọ̀ kan tí ò ní sí eléyìí lórí rẹ̀ kì í ṣe nìkan eh, DSTV ó ti kárí gbogbo ìlú àtàbúlé àti gbogbo ẹ̀ ibi tó bá dojúkọ tí ò bá dojúkọ east kò ní í ṣò dáadáa ibi tó bá dojúkọ tá a ti mọ̀ pé east lélẹ́yìí a rọra bẹ́ǹdì sí ẹ̀gbẹ́ àlàáfíà díẹ̀ ìyẹn left ibẹ̀ ní kibla yóò ṣe déédéé kaaba direction kaaba eléyìí ni àwọn májẹ̀mú ìrun. E tí a gbọ́dọ̀ pé ká tó mú ìrun wa agbalérò yìí pé kí a bẹ̀rẹ̀ lórí àpèjúwe ìrun kíkí lé ní tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe ṣe kìlọ̀ bí kìlọ̀ ṣe wá fún wa táwa náà ṣe kìlọ̀ lọ́sẹ̀ tó kọjá ipe káago mẹ́wàá wa ọmọ ẹja aago mẹ́wàá wa àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa gan ò sí lára àánú gbà yẹn alhamdulilayi a ti débi láti nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án káwọn èèyàn tó pé aago méjìlá àbọ̀ fẹ́ bẹ̀rẹ̀ lò ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ halkọ kan ìdákọ́ńkọ́ halkọ kan wa máa ń ṣẹlẹ̀ kí halkọ gangan tó bẹ̀rẹ̀ látara yìí pé àwọn ìbéèrè tó bá ń jẹyọ a máa mú èsì rẹ̀ wá débi pé ńgbà mi yọ̀fẹ̀ wá pa main alcohol gangan lára lórí ní tá à ń sọ̀rọ̀ ilé lórí la fi sọ wípé kí aago mẹ́wàá wa kó máa jẹ́ mẹ́wàá wa ṣùgbọ́n tá à ń bá ń wò pé ìdí kan àbẹ́kejì ni òjò jẹ́ bẹ́ẹ̀ ká fẹnu gún sí ìgbà wo ní ọ̀rọ̀ gbogbo alọ́run nísìn torí sífọ́tù sọ́láàtì àpèjúwe òjíṣẹ́ lásà islam tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí ọ̀rọ̀ tí máa ń béèrè wá lórí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ a pé ńgbà tá a bá tẹnu bọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kì í ṣe pé a mú ẹ̀rí wá lórí rẹ̀ nìkan kọ́ a mú demonstration wá lórí rẹ̀ kó bá wa kéèké kì í ṣe yẹn nìkan ntí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà míì náà sọ lórí ṣó tẹ̀wọ̀n tí ò bá tẹ̀wọ̀n kí ló dé tí ò fi tẹ̀wọ̀n májẹ̀mú àlàyé àpèjúwe òjíṣẹ́ náà sallallahu tá a máa mú wá yóò dá lérí wípé hadith tó sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun tó ń túmọ̀ sí pé oríkèé kọ̀ọ̀kan gbogbo àwọn hadith tó bá wá lórí rẹ̀ òun láàfin ṣe àlàyé kì í ṣe tí àáfàá kan bá dúró lé lórí torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tàbí ṣe sí rẹ̀ àwọn lẹ́ẹ̀rí tàbí tí wọ́n ṣe níṣẹ́jú rẹ̀ tọ́jẹ́ yí pé kò takò àwọn eléyìí lẹ́ẹ̀rí kì í ṣe tí àáfàá kan sọ torí bó ṣe lè kí àáfàá kó rinlẹ̀ nínú mọ̀tò àwọn ẹ̀rí kan ó lè pamọ́ fún tàbí kó má gbọ́ àwọn ẹ̀rí kan yé ṣẹlá muhammad sallallahu alaihi wa sallam lè sọ pé ẹlòmíì ó kírun ìdá kan nínú mẹ́wàá aládàrún ni ó gbà ẹlòmíì ìdá kan nínú mẹ́sàn-án ẹlòmíì ìdá kan nínú mẹ́jọ ẹlòmíì ìdá kan nínú méje ẹlòmíì ìdá kan nínú mẹ́fà ẹlòmíì ìdá kan nínú márùn-ún ẹlòmíì dákan nínú mẹ́rin bí ìrun wa bá ṣe jọ ìrun rẹ̀ sí bẹ́ẹ̀ ni la ó máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọba adẹ́dà sí kí ọba adẹ́dà mọ́sà jẹ́ kí ìrun wa jọ ìrun rẹ̀ kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlù wà láyà. náà. kátẹ́ ìbéèrè náà pé ìgbà wo ni a mọ̀ pé ẹsẹ̀ ẹ̀wọ́ ó ti pé káfẹ́nu ìyọ̀gbọ́n síbì kan tàbí tá a bá torí tí à ń bá ń dé bí kù wá yóò jẹ́ àbùkù fún yín pé a olórí ọmọ kí ó ti dé masjid o kò wá sáwọn ọmọ kí ó yòókù ń tòsí yọ̀fẹ́ tàbùkù bá àwọn yòókù pé ẹ̀kọ́ yẹn ó ṣe bí yẹn ń fẹ́ rí àbí bẹ́ẹ̀ kọ́ na so ìgbà wo la wò yí pé ah, a àwa ti dé bí o yóò ṣe rẹ́gí a kàn bẹ̀rẹ̀ ni torí ń gbà mí tàwa ní ká bẹ̀rẹ̀ tabata ti dé bí àwọn ìbéèrè kan wà jẹyọ tó pàtàkì tó yí pé a mọ̀ sọ ah, a àti sọ kó tó dé tọ́dẹ̀ kí ń gbà míì àrọ́sọ ó lè má rí bí n téèyàn fi ti ara rẹ̀ gbọ́ torí àwọn nitty-gritties kọ̀ọ̀kan máa wà tọ́yẹ pé ní tó jókòó gbọ́rọ̀ gan yóò fọkàn sí ju ẹni tí ń rọ sọ lọ. afaati mande fila tọba wọ masjid naam suggestion. Ba, to, tó ti gbé màmá lọ kó tó padà dé nǹkan kan kó gbogbo wọn yìí àfi kabarakallah ọmọ ní eleven ló ń wọ̀ ó nídìí pàtàkì nítòun fi ń suggest yẹn láti fi gbà wá yànjú ni a mú eléyìí wá màmá ò tí ì dára wa wọ́n tẹ̀ ti dàgbà so òun ni ó kọ́kọ́ gbé wọn lọ sí ibi ìjọsìn wọn náà tá a bá gbé wọn lọ òun náà tá a bá ṣe tán bí ìgbà tá a bá fi ṣe tán sí wọn ó ti ṣe tán lọ òun náà ni ó lọ gbé wọn náà bó ṣe ń ṣe léyìn náà ló ń bá wọn sọ̀rọ̀ àwa náà yìí ń bá wọn sọ̀rọ̀ pé hajj ti ń bọ̀ yìí ká lọ à ń sì bẹ́ lọ́hùn rẹ̀ kọ́lọ́ mọ́sáàjì ẹ̀ ṣe ní gbígbà so òun ló fi fíksì eleven pé gbàyàn òun ó ti gbìyànjú lọ òun ó ti máa bọ̀ na five na na Muhammad awal and. Muhammad awal area abilon wa tíṣà kan ní nínú school wa ń bí blazer so òun náà wo yí pé gbogbo òwò sí òun tó náà máa ń rí o aago mọ́kànlá ni àwọn èèyàn máa ń sábà ti sàrà jọ náà wípé mẹ́sàn-án àbọ̀ tí mo sọ tẹ́lẹ̀ tàbí mẹ́wàá yẹn náà àwọn ń wo ni pé tọ̀ àwọn ò lè gbóyìn lẹ́nu lò ṣùgbọ́n kò bá wọn lára mu náà ọ̀tà àwọn ará Òṣòdì ti máa ń débí kó tó dìgbà yìí bẹ́ẹ̀ náà làwọn ará Èkó àwọn tí wọ́n wà nísàlẹ̀ Èkó wọ́n ti débí káàgó mẹ́rẹ̀wá tó lù àná mi wà nù wọn Muhyiddin. ẹ̀bẹ̀ dínà wà nù wọn láti Òṣòdì ló ti ń wá a ti dé bí before ten o'clock now àti àfọ̀níyàwó pípọ̀ na Now, akasalaatu. na afaani òun máa ń ti débi by ten. àwọn onílẹ̀ fún yẹn ká kúkú bẹ́ wọn dànù àwa kan yẹn ó ẹ jẹ́ aago tí bàbá wọ sọ na aago mélòó ni ká lẹ́rù pé ká fi sí lẹ́sàn. bàbá wa náà laago mẹ́wàá na mẹ́wàá mọ́kànlá. Nah akisilantala naam. bẹ́ẹ̀ni káwá ṣe sáàrin náà nine àbí ten ok àfáàní ká ṣe ṣèhásà politics politics yàtọ̀ sí tá à ń pè ní politics nínú Islam. No wọ́n yàtọ̀ sí ti àwọn olóṣèlú ń mm, mm. politics nínú Islam ní wípé alqiyam ala shay'in bima yuslihu ìkó nǹkan dúró lórí tí ó mú àtúnṣe wá tí ò fi ní bàjẹ́ tí politics túmọ̀ sínú pé ah, bá ń ṣe ń sọ yìí ká wábì tí a fẹnu rẹ̀ gùn tí ò ní pa àwọn méjèèjì lára tí ó túmọ̀ sínú kìí ṣe bí wọ́n ṣe ń gbé nísìnyí politics táwọn ń kàkún politics yẹn ìyẹn ṣe politics nǹkan míì nìyí á sọ àlàyé lórí rẹ̀ ìpàtọ́ igbó ṣe yẹ kí mùsùlùmí ó ìyàtọ̀ yẹ kí mùsùlùmí ó kọ sí ó lè jẹ́ lórí mímbàrú láti sọ yùn ẹ̀ kò ní jẹ́ halkọ nìkan náà àtẹ́kìdá ẹ̀ẹ́dá àṣírà sí na na torí tí o ti lọ ọba fọ àbí yóò ṣe wà lára ok na. na na bẹ́ẹ̀ni kọ wá sẹ́ni tó lágbára tó mi gbogbo yín sá pẹ̀lú bóyá a ṣe ń dára àgbà yẹn. bẹ́ẹ̀ni rárá àti mo ti ṣe ní pólísì wípé anybody tá a bá fi ti commitment sí ní tó pa alcohol lára ìyẹn ò ní work alcohol gangan gan ló pàtàkì because ibẹ̀ ni láàrin ọ̀sẹ̀ ọ̀gọ̀rọ̀ wa ti ń rí àwọn nǹkan já mọ́ra wọn bákan so commitment alcohol number one. now now now. kí nǹkan máa lọ bẹ́ẹ̀ni jazakallah khair bẹ́ẹ̀ni eh, ibn sunusi abu khadija méjèèjì ẹ̀yin eh, bá yín wí náà <laughs> wọ́n ní kẹ́ ẹ má sá tí bẹ́ẹ̀ni a ti tún wálẹ̀ ti pẹ́ wọn wọn gbà ní wọn sá ní ẹ ó ṣe ó ndéyìn ó sá fún mi mo gbọ́ wọn yé dáadáa ndéyìn ó sá fún mi àwa gan sá. Hmm. àwa gan sa ti wà lórí lọ́pọ̀npọ̀n ni pé ó lè sá mọ́sẹ̀ ǹtẹ́yìn ọ̀sà fún ni naam kí ọba adẹ́dà kó kó wa ró nídìí rẹ̀ so ká má fojú nǹkan wò wọ́n lórí pé wọ́n sá sẹ́yìn ǹtẹ́yìn ọ̀sà fún ni kò pé ṣe ǹtẹ́yìn ọmọ máa tẹ́rí gbà bá pàápàá jùlọ tó bá jẹ́ fi jẹ́ pé kìí ṣèfẹ́ ẹnu la fẹ́ fi lọ́lẹ̀ kí ni ọba adẹ́dà sọ ni gẹ́gẹ́ bí àlàyé òjíṣẹ́ náà sallallahu alaihi táwọn ẹni síwájú gbọ́ yé ó <coughs> ọgọ́rọ̀ gbà tá a bá sọ pé nǹkan báyìí la fẹ́ sọ látijọ́ òní ni wọ́n ti máa múra lẹ̀ títí títí títí ó kù ìṣẹ́jú mélòó kan tí wọ́n ṣe halkọ̀ gan wọ́n tún ṣe máa yẹ̀wò báyìí gbogbo wa náà dẹ̀ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n ti kọjá lọ yẹn náà ẹrù ńlá ni ah, Allah subhanahu wa ta'ala fi sọ pé wa man ahsana qawlan mimman da'a ila Allah wa amila salih kò sí ẹni tí ó ní ọ̀rọ̀ tó yanjú tó kilẹ̀ tí ó ṣoríire látara rẹ̀ láyé ń bí àti gbangbajọ́ gbìndé alkiyama tó ẹni tó jẹ́ pé ń pèpè sí ojú ọ̀nà ọba adẹ́dà láì ṣe tìfẹ́nú tí ń tẹ̀fẹ́nú rẹ̀ mọ́lẹ̀ tí ń jẹ́ kó dá lérí ẹ̀rí kíndẹ̀lẹ̀ ẹ̀rí Allah sọ báyìí subhanahu wa ta'ala òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ báyìí àwọn ẹni retí àti kọjá lọ wọ́n gbọ́ yé báyìí tóun náà wá mú un lò ó pé ọwọ́ ń tà rọra sọ yìí ó lóyún ọpọn mọ́ so n ti ń fa sísà gbogbo wa náà so ló fi jẹ́ yí pé wákàtí márààrún gbogbo wa náà ká máa fi àdúrà ká máa fi sọwọ́ sí àwọn àwọn ẹrú ọlọ́run ọba wọ̀nyí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kì í ṣe níbí nìkan lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé torí tí àgbọ́yé kan báyìí lè mẹ́hẹ̀ tó gbọ́lẹ̀ báyìí àwọn tí ó tara rẹ̀ ṣìnà wọ́n máa ń pọ̀ ó sì jẹ́ pé bá àgbọ́yé kan bá ti wá nísìn tó yanjú àwọn tí wọ́n tara rẹ̀ sóríire wọn ò ní ma ló ń kà kọ́lọ́hún sí wa lọ́kàn nínú àwọn tí ó fi tara rẹ̀ sóríire ṣáálá kiri ẹ jẹ́ ká fi ṣaago mọ́kànlá tá a bá fi ṣaago mọ́kànlá ama máa ń tá a bá ṣe títí tí aago kan fi lò tá a bá fi kí zuru a lè gba àwọn ìbéèrè lẹ̀ tá a bá kí a ṣe àwọn àlàyé ìbéèrè yẹn a kà sẹ́rẹ̀ lẹ̀ atẹ́kítà náà rà sẹ̀ ẹ̀ politics ta ta ṣe sí mu mú un àwọn elétò àbọ̀ Aisha ní ọjọ́ bí ìgbà tó jẹ́ pé àwọn obìnrin wa ti gbàgbé wọn aláàgbàgbé wọn àwọn gan tún wẹ̀ tí wọ́n tún kẹ̀mẹ̀mẹ̀ ẹ̀rù àti lọ́sọ́dọ̀ wọn máa ń báyàn torí tí wọ́n máa ń gbé kalẹ̀ ní àwọn àkíyèsí àti ìbéèrè tiwọn náà but Allah subhanahu wa ta'ala kó bá tọ́ wa sọ́nà lórí ẹ̀ ọlọ́run ó ṣe ń rọrùn inshallah náà so nísìnyí báyìí uh, a máa bẹ̀rẹ̀ ní aago mọ́kànlá a máa fi àdàgbà rẹ̀ rọ̀ sáago kan a gba àwọn ìbéèrè tá a bá wá kí zuhur tán a wà ṣàlàyé lórí àwọn ìbéèrè yìí kí ọba adẹ́dà kó fi rọ̀ wá lọ́rùn ju bá a ṣe lérò lọ kó gba lẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ̀dálù aláìjọ́ gbẹ̀ndẹ̀ kíá. na ìbéèrè. two, three, four, five, six. Eh, ẹ jẹ́ akírun dára tó rí àti. Eh. six questions. Ah. Assalamu alaikum.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 الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله

تعتدل ترى الصور تختلف فإن تسوية الصفوف من إقامة الصلاة يسد الخلل الله أكبر الله أكبر سمع الله لمن حمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمد الله أكبر الله أكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله nam awati anibe so bóyá ká súnmọ́ wájú díẹ̀ inshallah. وعليكم السلام ورحمة الله وبركاته أنتم náà. bẹ́ẹ̀ni ok náà wọ́n ṣẹ̀bẹ̀ kí asrin ibo nìyẹn ṣe máa ṣẹlẹ̀. nàìjíríà ok. bẹ́ẹ̀ni. náà bẹ́ẹ̀ni six uh, Nigeria àti New York six hours uh, New York àti UK á five hours now. E, asiri wo ń bẹ asiri tànà. àsokò ṣe lórí rẹ̀ ó ti kí tọ́jọ́ tẹ̀ bó tó bá tẹ̀lé wọn lẹ́yìn láti fi yẹn náà fìlà fanéèmù no problem so irun òjọ tiẹ̀ jọ ahadi yẹn ó ti kí pé so ti yé báyìí nísìn ó wá gbéra níbẹ̀ ó kí mọ́gìrìbù kí ìṣà ní UK àbí ní London ok because UK gan differences wà ó kí ní London ó wá gbéra ó lọ sí New York gap ti ń bẹ láàrin New York àti UK is about five hours láàrin wa àtàwọn ní six hours ok ó wá dọ̀hún wọ́n ṣe wọ́n ń kí asri tànà tóun ti kí ó ti kírun àná pé nà bọ́tò bá ń bá wọn yẹn kí yẹn náfìlà tiẹ̀ àgbàládà náfìlà. wa alaikum ya anti fadala kọ. na a ima imaamu naani ọmẹ hẹ. ẹpẹ kásì kíkó gbà ní àdúgbò má kéjù bẹ́ẹ̀ kọ́ má kéjù bẹ́ẹ̀ lọ ọ̀yà òkè méjì ni àwọn èèyàn wà tó ẹ pé even tẹ bá pè wọn ṣàkíyèsí nature àwọn àwọn kò lè change jù báyìí náà lọ ní Ibn Rushd rahimahullah rahmatan wasi'a nínú tírà rẹ̀ ó ṣe àwọn àlàyé àwọn tí àwọn wọn lọ báyìí bẹ́ẹ̀ náà ni imam afa kora tó ṣe tíra tajwidi subhanallah ó ṣe ó ṣá ó ka ó ó rẹ́kọ̀dì gbogbo àwọn mistake tí àwọn orílẹ̀-èdè káàkiri máa ń ṣe níbi nutuk níbi pronunciation ìdí tó fi ṣe tíra rẹ̀ gangan nìyẹn láti fi ṣe tẹ̀síwìbù rẹ̀ láti fi ṣe tàtúnṣe lé lórí àwọn kan bẹ tẹ́gbà àwọn àwọn ti lọ́bẹ̀ irú èèyàn wo lòun òun fìlì pé òun ti dàgbà kéwú ni torá kéku ni ewu bí irun ṣe já kíkú so èèyàn mọ ọsàáfà kan tí ó sọ pé òun ti kéwú tán o ó ti wá parí síbẹ̀ là àwọn tí wọ́n bá já fún aláyẹ̀ gan àwọn gan ni wọ́n ti máa tara bọ̀ kéwú ju àwọn tá a jọ mọ̀ wẹ́wẹ́ lọ torí pé wọ́n ní ìgbàgbọ́ pé bó o bá ta tó o bá ti gbogbo ara rẹ bọ̀ ó rí díẹ̀ mú bẹ̀ ẹni tó bá ní kó wọn máa já kí kó wọn kàn rà máa he in the end kò ní jáfa kò dẹ̀ ní mọ̀ pé ọmọ ìjọmọ kí òun gan kò rí bákan ibi tí ò sí náà máa gbéra rẹ̀ sí n tí ń sábà ṣẹlẹ̀ lọ́gọ́rọ̀ ni so ẹ ṣe àríyànjú ṣé kò àrídájú rẹ̀ ṣé kò gbà ní àbí àwọn rẹ̀ ti lọ́kọ̀ mọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. now jẹyọ pé ẹ fẹ́ gba ìmáàmù lọ́wọ́ òun ni. bẹ́ẹ̀ kò mú àjẹ́ ẹ advice ẹ kọ́ mọ́ gba àwọn kírun mọ́ kọ́ mọ́ lead àwọn èèyàn mọ́ lọ síbẹ̀ ẹ̀tọ́ fún advice ẹ pé kọ́ má kírun ma ẹ fi lẹ̀ kí ló dé ẹ máa gbọ́n ma ẹ ti wàhálà tì now advice ni advice candid advice ni wípé kọ́ má kọ́ má kírun ẹ sọ ìwọ̀ tí ń bẹ lórí irun kíkí fún àwọn tí wọ́n jẹ́ kura tí wọ́n mọ kura nǹkan wọ́n ń sá fún kẹ́ntì àwọn síwájú gbẹlẹ́ndàṣẹ́ tí ò mọ iye tí ò mọ tí ò mọ wàhálà tí ń bẹ nínú rẹ̀ so ẹ advice ẹ tí ò bá wá gbà ẹ filẹ̀ ẹ wọ́n ṣàdúrà fún yọ gbọ́ yín jọ́kẹ́ ẹ náà ọwọ́ kò sáà àmì àtiwọ́ náà. Eh. Naam. Naam. Omar. Ayé bàbá yẹn lọ́wọ́ o ti ń ṣe. gbọ́dọ̀ mọ̀ ló kọ́ àyè. Hmm. Gbogbo ìṣesí àjọ kọ́ ni wọ́n jọ kọ́ ni torí ẹni tó bá fi kọ́bọ̀ ọlẹ́gàn láti fi kọ́ mọ́ṣáláṣí tí wọ́n gbọ́ pa ọ̀pọ̀ kọ́ mọ́ṣáláṣí bó ṣe kọ́bọ̀ ló fi lẹ̀ tó náà ní ìpín bẹ́ẹ̀ wọ́n jọ gbalada kan náà. Now. Now. So mọ́ṣáláṣí àdúgbò ni. Now. Now. ọlọ́run ló ní mọ́ṣáláṣí náà. Hmm. kò gbọ́ yé ni kò gbọ́ yé ni. bẹ́ẹ̀ ló tó sí ní ti wá mọ̀ bẹ́ẹ̀ ṣé ṣé irun nìkan ni wọ́n ń kí ń bẹ̀ ní masjid ni. ok ok ìyẹn halkọ yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí wọ́n tún máa jó sí pàápàá. ṣé àwọn tí wọ́n ń pe àkíyèsí rẹ̀ sí yẹn ọmọdé ni wọ́n. wá àgbàkú ti sọ èdè wípé rìpọ́bíkì ọ̀tọ̀ àwọn ọmọdéwọ́n náà ọ̀tọ̀ so ní ṣókí ọlọ́run wa mú ìyá wọn jáde láìpẹ́ jáde láyé láìpẹ́ ìyá bàbá yẹn ó wá wá wá sínú jẹ̀mọ́ kí a tó máa màmá tó ń torí ẹ̀ máa sẹ́nu fún yín gbà ẹ̀ tó máa pè lábùkù àgbà màmá ti jáde láyé òun wá lè máa ṣe tó wù ní tí ó lábùkù àgbà sí òun ti wá sí sí so aago tí jamara kò gbé yẹn aago tí jamara tí ó mọ ní táìmù kiri yẹn o gbé yẹn ó ní yẹn lẹ́bí ń da lẹ́bí ń kírun ní aago mọ́ aago kan àti aago kan àbọ̀ o kọ́ gbé yẹn dànù dẹ́nẹ́ eh, àwọn àkọ́tù sọ̀lá tí wọ́n kọ́ sójú pátákó onílé náà ẹ̀bí dá wà lálẹ́ ògbé yẹn náà sọ̀rọ̀. ṣé kí màmá tó jáde láyé màmá sọ́pọ̀tì yín ni. màmá ọlọ́run lè kí ọkọ lọ́wọ́ kí pépé máa kí màmá tó jáde láyé ó ti kó tó díẹ̀ láti ọdún díẹ̀ kọ́mọ́tì ló sì rọ́ṣẹ́ ẹ̀sìn wọn

má ba ọlọ́run ní káwọn fọ yìí àwọn ọkọ̀ fún ìpè lọ́pọ̀lọpọ̀ tí a bá kọ̀ sàkíyèsí. wa ni n tí wọ́n bàbá yìí wá rò pé bóyá ìsúnmọ́ wa pẹ̀lú ìmáàmù ìmáàmù kì í ṣe kó ní ṣe ẹ̀ mo ẹ̀dùn mo bèrè yóò kàn ní àìpẹ́ nípa ìpele nígbà. bẹ́ẹ̀ni. àìní ìgbàmílíwọ̀n ìpele tí ó bá ti wáyé bẹ́ẹ̀ káfí ní ìpele pẹ̀lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. àwa ń ṣe ẹ̀kọ́ fẹ́ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ tí ò àwa kí n kò ní àsùnmọ́ àlẹ́ ìwé àtàwọn ohun bàbá ìmọ̀ ọlọ́run bá kọ́ náà lábẹ́ àṣẹ tó o náà ìmọ̀ máa ń gba àṣọ níbi o afẹ́ kóra ró látara kó fi káwọn bọ̀ ìwé ìmú nínú òní kún pépé yẹn pé bóyá kí àwọn ọmọ àtúnṣe ìjẹ fúlàkà ìlú pẹ̀lẹ́sẹ̀ ọlọ́tà ìfọ̀ gbà wọ́n gbà torí pé wọ́n rò pé bóyá torí pé ìwọ ìṣe ìmáàmù ọ́ fẹ́ fi yẹn pọ́n ìmáàmù lẹ́nu. ọ̀gbà inú àlàyé ti gbogbo wá gbà tán nípa pé òpin ẹ̀ ló bàtà fẹ́ sí náà so kí wọ́n gbà yìí láti púpọ̀ ah. náà ìmáàmù náà wá láti fi jọ yẹn ìmáàmù náà wá lórí òpin yẹn mọ́. ẹ̀rú bò náà eh, eh. jazaula khair. Ah. Ah. Hmm. rárá rárá bọ̀láyà àti tira rẹ̀ bọ́nu wàhálà lọ́wọ́ wájú ọlọ́run bá ní. Eh. so ìmáàmù wa náà wá láti bá yẹn ìmáàmù náà síbẹ̀ àwa fẹ́ kí sóbẹ̀ láàárọ̀ yìí. láàárọ̀ yìí ni gbé bọ̀ wá ní àwọn òní náà lápá ní gbogbo wà láti ṣe àti àtàlàsì àtàkì ìmọ̀kọ́lọ̀ tó dà kí balùwẹ̀ àwọn ọ̀tá ìjọba bẹ̀rẹ̀ pàṣẹ tí wàá dé nísìn. láti bọ̀. oògùn tẹ fi sórí mímbà rí ó ń sọ bẹ́ẹ̀ fún wa oògùn tẹ fi sórí mímbà rí àwọn yìí náà ẹ̀ gbé nítorí oògùn tẹ fi sórí mímbà rí ẹ̀ fi kí òun bẹ̀ wá sàtò kó fẹ́ bẹ́ẹ̀ àwọn jẹmọ́ kankan jẹ́ wọn wà ní ọ̀sán títí wọn bá pọ̀ jẹ́ gbájú wọn wọn àkókò ọdún àbáyé tó ní káàdì sí wọn. kò bára mu. kò bára mu àwọn kankan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ní pé pé wọ́n kó aláǹdé sí pé ẹ̀yin lè mọ tẹ́ kàlùkìlù àwọn ọmọ yín sọ̀rọ̀ àwọn tó ń dáhùn fún lẹ́nu bàbá tó ládùúgbà tó wọ́n sọ àwọn yín sùtá ò. irú sùtá ò ló fẹ́ àwọn tó súnmọ́ táwọn ọlọ́run ní káwọn ládùúgbà tó súnmọ́ wọn pẹ̀lú àwọn ẹ̀mọ́ wọn lọ jáde bá àwọn tó lò ẹ̀mọ́ wọn tó bá wọn. kèé sí àwọn ni wọ́n sọ yẹn òjíṣẹ́ ńlá ló ti sọ yẹn sọlá àti nígbà wọn sì wà ní jẹ̀gbọ̀n lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ sáà sí gbà mí kó fà lásọ báwọn fẹ́ wá kí magreth tó bá jẹ́ pé àsìkò tí òjíṣẹ́ náà islam ní kí wọ́n má lọ yẹn ni tí ì bá aṣọ ọmọ tó ti lè ka nǹkan kí ọmọ jẹ́ ó lọ ìdí torí ìlà rẹ̀ ni wípé àwọn àfikàr mẹsàáyà tí ọba adẹ́dàá fi ń ṣe sábà bíi ìṣọ́ ọmọdé ò lè kà á torí pé ọmọdé ò lè kà á àsìkò táwọn nǹkan burúkú máa ń jáde nù àsìkò tiwọn náà ni so ti yé báyìí nísìn tọmọdé bá jáde ó lè tara rẹ̀ ó ti tara rẹ̀ kọ tí ò yẹ kókò amú instance kan wá arábìnrin kan máa ń wọ́n máa ń jí lọ àsùbà láì gbà yọ̀ǹda ọkọ rẹ̀ wọ́n kì í lọ ìyọ̀ǹda àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́ ìyọ̀ǹda ọkọ rẹ lọ́wọ́ àwọ̀ kò gbọ́ yín lọ́bẹ̀ ọwọ́ ajáde ní ìdímù yìí náà ni o mi kàn fẹ́ dákọ ni ọwọ́ ajáde ní kí wọ́n tó pàṣẹ báyìí òun ló ń lọ masjid mo rò pé òun pẹ̀lú àwọn àlejò àná bá pàdé lọ́wọ́ di wọ́nà wọ́nà wọ́n ràn wọ́n rán tọ́lọ́ sí gba ni wípé yọ àmọ́ yọjúlé ká olóhùn jí wọn kírun obìnrin tá rán ẹnsẹ́ so kí wọ́n tó mọ̀ yìí pé nǹkan tí kò sí lára ó ti fẹ́ máa tú sọ kánsẹ̀ tó wá ṣe tawizat fún rọ́kíyà nǹkan kan kó tó di pé Allah subhanahu wa ta'ala jẹ́ kó ó bára lẹ̀ àgbàlagbà nù wọ̀ bí èèyàn bá ṣe yapa sí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sàn àṣìláǹsì bẹ́ẹ̀ ni ó ṣe ní wàhálà ń gbèsè ayé rẹ̀ sí ló fi jẹ́ wípé tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ súnyàn ní kọ́kọ́ yẹ̀wò ní wípé níbo ni mo ti gbé gbági pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi rójíṣẹ́ lọ́sàn àṣìláǹsì kọ́kọ́ ṣe gbìyànjú yìí ló fi jẹ́ pé nínú nǹkan tọ́lọ́run Allah subhanahu wa ta'ala máa fi ṣe sábà bí títètè mú ìdẹ̀kùn wá fún ẹ̀dá ó ní kathratul istighfar wa tawba istighfar sheikh islam ibn taymiya rahimahullah mutawasa ani tí àwọn bá ní iṣu pé òfin ṣẹlẹ̀ wọ́n gbọ́n masáìlì wá síwájú àwọn ọmọ bóun wọn bá ṣe ẹgbẹ̀rún because àwọn ọ̀rọ̀ tí òun àtọmọkéwò rẹ̀ ń sọ ma òpin bá sáwọn eléyìí gba kí wọ́njú àwọn sàbẹ̀ ni àbí bó lọ̀rọ̀ wọn ṣe rí bìkọ́ yanni istimbatata ajiba àwọn òfin fífa àyọ̀tọ́ jẹ́ pé ọmọ pé ah, ìwọ náà bá ọlọ́sùn máa lọ dáa jẹ́ ọpọlọ náà ló fáwọn eléyìí ni àbí bákan bí èèyàn bá ṣe súnmọ́ ọba alẹ́dà tó sí bẹ́ẹ̀ ni kẹ́yìn máa fi ń ṣẹlẹ̀ mọ́sálẹ̀ tí wọ́n bá wà lọ láàárọ̀ lẹ́yìn àṣùbà àti dá ẹni ẹ̀dá lóhùn lẹ́yìn àsìbáyà sheikh islam ibn tẹ̀mí àwọn máa ṣòro ká kí títò wa ò títò wọn ẹnìkan wá wà lọ́njọ́ kan nínú àwọn tòláàbù wọn ò rí àfikún àti tásìkò dùhà tó wọn ni àtẹ̀kán láti wà lónìí bẹ́ẹ̀ ni mò ń jẹ́ńjẹ́ àárọ̀ tí màá fi yèlé ni ntí dẹ̀ máa sọ ọ́ jù gẹ́gẹ́ bí rẹ̀ wáyà kan ṣe wá ni pé ya hayyu bi rahmatika astaghfir ima sọọla rẹpẹtẹni fala takilni ila nafsi tarta'i wasli li sha'ni kullahu ntí ma sábà ṣe nìyẹn so nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ kan wà tó sọ pé ó ní ó gba àwọn tòlábìlì ilm níyànjú seekers of knowledge because ẹ wá sọ pé student of knowledge is tautological kò mí ní student of knowledge ẹ máa jẹ́ student tẹ́lẹ̀ o kí ni máa student lé lórí seekers of knowledge. yìí máa ń gba àwọn yẹn jù kí wọ́n kún fún eléyìí ní ṣíṣe ní gbogbogbò Yahya Qayyum rahmatika as-saghir tabaranti nínú hadith tó wà nínú Jami as-Saghir bitasi sheikh na Muhammad Nasir al-Albani wọ́n ní òjíṣẹ́ náà sàn sàn sọ pé ya Fatima ma yamna'uki an taqula kama amartuki Yahya Qayyum rahmatika as-saghir asli li sha'ni kullahu la takilni ila nafsi tarfata 'ayni abada. ìrẹ Fatima ọmọ mi kí lọ kọ dí ọ pé kó o máa ṣe tí mo ní kó o máa ṣe ń gbogbo wa gbólóhùn yìí dẹ̀ yà yàní gbogbo orú nǹkan báwọn kéèyàn dún ní ma so ọmọ téèyàn ọba mú lọ sí masjid lásìkò gbàyàn tààrà rántí odindi anabi ọlọmọba anabi Yusuf bàbá rẹ̀ rọdíọlá sallallahu alaihi nàbí ìnáwó alẹ́ yìí ńgbà àwọn brothers anabi Yusuf fẹ́ jáde Allah subhanahu wa ta'ala ṣe wọ́n ní àwọn tó jẹ́ yí pé ọlọ́run kẹ́ wọn tí èèyàn bá ti rí wọn ọ máa ń ojú ojúkojú tètè máa ń ta máa wọn látara pé ah àwọn ọmọ yìí báyìí báyìí oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ báwọn kí ló sọ fún ọ ó ní la tadkhulu min babin wahid fadkhulu min abwabin mutafarraqa ẹ má gbọ́ ọ̀nà kan náà wọlé ẹ yín ká torí àrípọ̀ yín báwọn ọmọ fà wàhálà mọ́sálà ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lóbìnrin láìpẹ́ yìí Allah subhanahu wa lọ́kàn tètè tọ́ bàbá ọmọ yẹn sọ́nà pé ọmọ yìí sick gbogbo ìyá dọ́kítọ̀ bàbá gbogbo fámìlì dọ́kítọ̀ oṣù tí mo ṣe tán kò lójútùú ọba ni kí láàtúnṣe òun ní tẹ́ kẹ́kọ̀ọ́ béèrè ní kílẹ̀ but bàbá ọmọ yẹn wá sọ gbólóhùn kan olóhùn observe wípé gbogbo ìgbà tí wọ́n bá ti gbé jáde wàhálà máa ń dé ní bá ọmọ àwọn mo ní èmi náà fẹ́ suggest torí pé kíni tọ́ba rọmọ yẹn yàní tẹ́ rí àmì ọkàn jẹ́ ọmọ tí máa attract attention easily kíni káwọn ṣe mo ní ẹ ṣe rúkìá fún un. wọn ò tí ì ṣe rúkìá àwọn àwọn súwàrà àti àyàtì wọn ò tí ì ṣe méje tọmọ yẹn fi ọkàn dìde pọ́n ni gbogbo ohun tí ń ṣe rẹ̀ lọ lọmọ bá rìn ká wọn àwọn méjèèjì wọn wọra àwọn lójúmọ́ ní sheik abẹ́ẹ̀rí mo ní ha tí nǹkan kan bá wà tẹ́nìkan bá rò pé nǹkan kan ń bẹ téèyàn lè fi ṣètò ìgbésí ayé ẹ̀dá yàtọ̀ sí ní tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ó ti kọ́kọ́ gbé gbági náà a lẹ́nu láti fi sọ pé ó ti jáde but ó ti gbé gbági so àwọn kéékèèké báwọn téèyàn bá gbé jáde nínú àwọn àsìkò yùn kí ó jẹ́ àwọn tó wọ́n lè ṣe àwọn kìrààtì tí wọ́n bá lè ṣe tó bá yẹ pé necessity máa wá ń gbà mí torí nature èkó eh, big mega city tower eh, kò ní oní nature àfi kéèyàn mú wọn jáde kéèyàn ka àwọn súwárì yìí kí yẹn fi pa wọn lára kó tó mú wọn jáde torí wípé Allah subhanahu wa ta'ala ó fele yìí lójijì náà sàlám fún ìṣọ wa kìí ṣe torí ti bàbá wọn ẹ tiẹ̀ Allah mọ̀ bí ó ṣe mú bọ̀dẹ̀ ẹ máa ṣàdúrà fún kí ọba ẹlẹ́dàá kó kó sírí rẹ̀ padà tó rárá wa náà ni torí pé àǹtí ò lágbọ̀ọ́yé àti wèrè inú yàrá kan ni wọ́n wà wèrè tiẹ̀ tún ṣe kínní jùlọ torí pé òun ò ní tẹ̀klif eléyìí agbógbó àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí ẹni tó jẹ́ wèrè gan tó dé masjid yóò kóra ró pé ah, ilé ọlọ́run ọba lélẹ́yìí ẹja ṣùgbọ́n òun òbíkítà nísìnyí ó ní màmá òun tó ń wò mọ́yìn lára ti lọ so aago yín òun gbogbo oríṣiríṣi ẹ tó bá ti dà báwọn ẹ kún fún ìsúnmọ́ ọba rẹ̀ dà ẹ fún un torí nínú tí Allah subhanahu wa ta'ala fi máa sẹ́dẹ̀ gbàdúrà ẹ̀dá òní pé kéèyàn máa ṣàdúrà fún màlàkejì gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sàásìlà ń sọ wípé màláìkà kan ọlọ́run Allah subhanahu wa ta'ala ó fi tírú àdúrà bẹ́ẹ̀ ni kí wọ́n máa sọ pé àmì àti wọ́n náà so yìí tètè máa jẹ́ kí àdúrà gbà ẹ máa ṣàdúrà fún lẹ́yìn rẹ̀ dáadáa kẹ́dẹ̀ máa mójútó àwọn ọmọ yín ní bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé kí òjíṣẹ́ náà sàlám fi kọ́ wa ká mójútó àwọn ọmọ rẹ̀ méjèèjì kò í síwọ́ rẹ̀ lórí mọ́ gbogbo gbà oyin ìzúkùmà bìkàlùmọ̀tì láì tá a máa ti nìkúlẹ̀ ṣẹ̀tàn wà hàmáàtì wọ̀mí kúlẹ̀ àyìnì làmáàtì gbogbo wà ní tọ́ ọ àwọn ọwọ́ ń sọ̀rọ̀ yẹn gan àṣà àwọn kìíní wà wọ́n wà ràṣẹ́ so mùsùlùmí a mọ̀ pé wọ́n wà bọ̀dà agbára ò sí fún ẹ̀dá kankan àfi ló fi jẹ́ pé ìsìtẹ́ àdàtà ṣe bìkàlùmọ̀tì láì tá a máa

náà pé ńgbà tọrọ dà báyìí káwọn kúkú máa lò bẹ yẹn kò dà. rárá ọba tó ní mọ́ṣáláṣí ọ̀sán kan rẹ̀ ọba tó ní mọ́ṣáláṣí ọ̀sán kan rẹ̀ kò tí ì débẹ̀ kò tí ì débẹ̀ torí pa mọ́ṣáláṣí yẹ pa gbogbo àwùjọ yẹn pọ̀ ni. àtúnṣe àwùjọ masjid ni ó ti ṣẹlẹ̀ àtún ọkàn ṣe àtún wà ṣe ló fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ gbogbo gbà látara bẹ́ẹ̀ alhamdulillah kéé ọ̀rọ̀ mùsùlùmí ọlọ́run mọ̀jẹ̀ ó dojúrú débẹ̀ jẹ́ àwọn sọ pé mọ́ṣáláṣí àwọn lágbájá nù ẹ̀ mọ̀jẹ̀ akínú bẹ̀ rárá mọ́ṣáláṣí sì pa gbogbo wa pọ̀ ah, masjid ni ó àjọ kírun papọ̀ ń bẹ̀ so tá a bá fẹ́ tún àwùjọ yìí ṣe masajid yẹn gan lákòókò tún ṣe náà tí masajid bá ti yẹjú torí alàlàkàn àyàkìrún wákàtí márùn bẹ́ẹ̀ alàlàkàn àwọn jùmọ̀àtì náà tún wà ń bẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn ètò tá a fi yanjú ọ̀rọ̀ wa ó ti wà lẹ̀ àwọn ètò yẹn láàjẹ́ kí wọ́n play roles tí ọba adẹ́dàfin ojíṣẹ́ náírà sọ́là ń pè kí wọ́n play ká má pín yẹlẹ̀yẹlẹ̀ náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bóòlù ti fẹ́ sọ̀kalẹ̀ mí àfi tó o bá jẹ́ dírẹ́fà eh, yóò kì bẹ́ẹ̀ni alikimọ̀ yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ rọ̀bọ̀tì ó kọ́kọ́ chẹ́ẹ̀kì pòsíṣàn kibla ó dẹ̀ rọrùn àwọn ansẹ̀tì wa ó lè bẹ easily ó béèrè kíbla mbẹ tí a bá wà ní plane kan ó ti rọrùn tọba béèrè lọ pilot ń bo ní direction kíbla yóò sọ fún ọ pé direction inú ọ̀dọ̀ wọn kan láti máa ń béèrè pé ṣé àsìkò òrùn ti tó níbi tá a wà yìí àwọn pilot wọn lè sọ pé yes níbi tá a wà yìí nísìnyí òrùn ti tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ́yìn ló ń sọ wọ́n ṣe ìyàwó tán ní jíbó àwọn èèyàn wá láti fẹ̀ àwọn tí wọ́n ń lọ ọ̀kọ̀tún wọ́n sì wà lórí bíríìjì akówọ́njọ àwọn tí wọ́n wá láti fẹ̀ wọ́n pè wọ́n yí pé alhamdulilah àwọn ti délé báyìí kékeré nìyí ọmọ ìyá lọ àwọn èèyàn rẹ̀ lẹ́sọjọ́ ta wọ́n ń lọ ọ̀lọ́rin ṣé wọn pé ńgbà tó bá máa ọ máa tọ́ọ̀n láti padà síbí kò tí ì rí tọ́ọ̀nì ṣe àwọn ará àlọ́rin ti dé lọ́rin wọ́n wá ń pè pé alhamdulillah àwọn ti dé lọ́rin. so mọ́ṣíkìlà eh, ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àwọn eh, iṣu yẹn ló fi jẹ́ pé tọ́ọ̀bá ní tọ́ọ̀là tọ́ọ̀bá yẹ pé àyílà tàbí twelve ló lọ drop yẹn báwọn tọ́ọ̀bá wà lórí aago mẹ́jọ alẹ́. <laughs> so ti yọ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa first experience mi lẹ́kọ̀ọ́ as late back as that time experience mo kọ́kọ́ rí nu <laughs> mo sọ fún uncle mi ní pé ah, ìlú yìí yóò tó gbé ó ní ó gbé bí ọ̀fẹ́ ọkọ̀ <laughs> ìtọ́ra fún mi ní ó bí ọ̀fẹ́ ọkọ̀ every week máa padà sí náà tó every saturday wọ́n retí mi ní wọ́n retí mi ní north every saturday adéwò ní bá ẹ ọkùnrin àwọn ọmọdé àmìlí bá ní à wọ́n kàn tara rẹ̀ ni ó gbèbí <laughs> tí èmi wọn bá ti pàdé nísìnyí tí wọ́n bá rẹ́rìn mo ti mọ tí wọ́n fi mí rẹ́rìn fún ipe ya ah, ṣé mo sọ fún pé wà á gbèbí yàní ló fi jẹ́ pé tíyàn bá wà ní rúlu yìí tí o bá rìn ma elim kọjá tọ́lẹ̀bẹ̀lẹ̀ elim wọ̀dá ìyá ilé yìí ah yóò yọ fara gbọ́ta níwájú ọba adédànjọ́ gbẹ̀ndẹ̀ àríkà torí àti tètè yòrò ó torí ọ jáde láàárọ̀ ọ wà jíjẹ mú wọn lọ kó tó dé gbogbo ẹ̀ tẹ̀sẹ̀ tútù kóró dojúrú márùn yàn lọ́wọ́ ó dé tètè ṣẹlẹ̀ nílùú yìí ó fi jẹ́ pé èèyàn ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fi jẹ́ pé nínú àwọn recommendations ni wípé kéèyàn máa ka Quran gbogbo condition tó bá wà torí wípé yẹn ni ọba adẹ́dàá máa fi ń fi àlùbáríkà sásìkò yẹn àwọn obìnrin nínú ilé àwọn márùn ni wọ́n pè mí látàbẹ́kúta níjẹta kí ni wọ́n sọ wọ́n ní látìgbà tá a fa àwọn ti fà wọ́n lẹ̀ àwọn kọ àwọn òrojútu ara wọn mọ́ àwọn gun òrojútu ara wọn mọ́ bó o làrọ̀ àwọn ọmọ àwọn ṣe fẹ́ jẹ́ ẹ bá wọn wá nǹkan sọ sí i mi ní choice mo pe àfáwọn ní pé tọ̀ àfáwọn náà lọ wá àlékún ni mo ní <laughs> àfà kí n tẹ́ tó pè mo ń ro kan pé màá pè ní ló pè mo ní ilé tó filẹ̀ ó ti dàrú o ó ní kí ni kóun ó ṣe báyìí mo ní ronú dáadáa lórí rẹ̀ jẹ́ ká jọ fikùn lókù bí ṣe yí pé mountain tàbí bí ọ̀sẹ̀ kan nínú oṣù lọ́ọ́ máa lọ. Lo lè sàlékún lọ́mọ mójútó àwọn eléyìí ni ara rẹ̀ náà ni torí a gbọ́dọ̀ fi kálẹ̀ fún kan a gbọ́dọ̀ fi kálẹ̀ fún kan ààrẹ gbogbo ojú yóò yóò fẹ́ di fìtẹ́rà mi náà zá gbígbẹ̀ yẹn sáfógun gbígbẹ̀ yẹn sáfógun ni bí natural bí nǹkan ṣe rí nísìnyínú kí ọba rẹ̀dà kọ́mọ́sá àgbáṣe fún wa kó fi rọ̀ wá lọ́rùn náà. akasalaam tala barakati abedi na lórí ìmúra na na na bẹ́ẹ̀ni máa ń ṣe kejì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wá bí pé lọ́ba ti because mostly ìgbà tí ó bá ti time fàjẹ tó máa pé irun bẹ́ẹ̀ni àwọn máa ń rìn sásìkò bẹ́ẹ̀ni àwọn máa ń fà sẹ́yìn láti láti mọ́ta kó súnà lọ́sọ̀rọ̀ pé ká má lọ pé kọ́sọ́mà ẹ̀sẹ̀. tọ́ba jẹ́ pípé tẹ́yìn bá pé tí wọ́n gbà fún yín bẹ́ẹ̀ ẹ pé bẹ́ẹ̀ tí wọ́n bá ní gbà fún yín tí ó fi fa fitna ẹ̀ yẹra. tó ọ ṣẹlẹ̀ ní múnà aláìmọ̀kan tiẹ̀ ni ẹni tó ní ẹ̀kọ́ ẹ̀sìn tó dẹ̀ wọn àsọláàtò khairu minan nam lọ́kọ́kọ́ pẹ̀lú àkọ́kọ́ aláìmọ̀kan kò é ṣe pé kéwù kò sí kankan ó dẹ̀ bọ́ sí tó ní àwọn ọ̀gbọ́rú eléyìí àwọn bàbá wa yẹn láti ti kọ́kọ́ mọ̀ ṣáájú ẹ̀yìn lọ́ba ìyẹn náà bá lọ́ba yọ fún wípé bá a bá ní kẹ́ran kó mú ni bíi tọ̀pọ̀ lọ́kọ́ ó dẹ̀ ju ọmọ ẹ̀yà yẹn lọ lọ́jọ́ orí gan fífi ìtẹ̀sẹ̀ kékeré wọ́n fẹ́ lè bí lọ́mọ ìyẹn wọ́n wò ó pé àwọn alákìdá yìí wọ́n máa rí àfin wọ́n máa wọ́n wá wọ́ ọ̀rọ̀ ẹ̀ déwájú mi mo wá bi léèrè ìwọ́ tó ní àsìkò tí wọ́n pé àsọlátùkọ́ èrò mi náà náà sí wọn kò mú kílẹ̀ rí rẹ̀ kọ̀rẹ́rì kankan mú wájú pé àwọn mo ní hmm, ẹ̀sìn ẹ̀sẹ̀ tí àwọn bàbá bàbá ń ṣe àkọọ́lẹ̀ ló lẹ́sìn gbogbo bá ń ṣe ń mọ́rọ̀ ọbọ̀ láti gbà yìí sọmọ pa àkọọ́lẹ̀ là ń mú wa ó ní bẹ́ẹ̀ ni brọ́dà tó kọ́rẹ́kì rẹ̀ òun ò Adam torí pé kí ni tó bá ti sọ nǹkan kan tàbó ṣe nǹkan kan tó gbé gbági àní láàfin ní kẹ́ máa wá sí alcohol ẹ kàn fi gbogbo ògbésẹ ayé yín wá owó lọ ẹ wá sí halkọ ẹ wá débi tẹnisi wọn ń sọ̀rọ̀ ẹsẹ ẹyin náà dá sí ah àkírẹ inú yàrá kan lè mi rẹ wá jọ wà mo wá kí ni mo fẹ́ ṣe o torí pé nínú kaaba bẹ́ẹ̀ níbẹ̀ fa tọrọ bá ṣe kíní kan a ní. Kini ló ní o ṣe kíní kíní ló ní o ṣe kíní tí kini bá ṣe kíní kíní ní tè mo ní níwájú kaaba ó ní bàbá ó ti mára ni torí irú iṣẹ́ tí ń ṣe irú <laughs> custom officer ni so ẹ mọ̀ pé àwọn ń pa òwe kan lókè wà lọ gbé ara àti ògidì gbaná ẹni tí ó jẹun gbọ̀ngbọ̀n yóò <laughs> tilẹ̀kùn gbọ̀ngbọ̀n wọ́n ràn wọ́n rán pọ̀ lọ́wọ́ wájú wọn mọ́ wá wá kí ni mo fẹ́ ṣe because inú yàrá kan tá a ti wà yìí àmọ́ náà láti wà lọ́wọ́ mi mo gbọ́dọ̀ rí nǹkan kan ṣe sí i. tíra ọmọ ayá wa abu amin bilal phillips lórí fundamental of tawhid ó gbìyànjú mo lọ rẹ yọkan. sifatu salati nabi sallallahu alaihi wa sallam ti sheikh na muhammad nasir al-albani ten translate to english masha allah mo rẹ ọkàn mo wá kó méjèèjì fún mo ní tèmi bá ń kà wọ́n tíra tèmi tó ń wò yí pé ṣé kí wọ́n wá jókòó lẹ́ẹ̀ báyìí lásán wọ́n náà máa dọ́gbọ́n sílẹ̀ ọ wá ka sífẹ́tù sọ̀làtì ọ kà débi wípé kìí sùn lóru tí à ń bá lọ sí eh, masjid láàárọ̀ yóò sì máa kà dání kà lọ́wọ́ ọ kà ó digest ẹ̀ dáadáa because he is very intelligent <laughs> ọmọ àyà tí máa ń ta sí yẹn òun ò tí kà sí fọ́tò sọ́láàtì tán but ó ń jókòó gbọ́ kéwu rẹ̀ but kò ká tán arákùnrin wa ṣe nǹkan kan ọmọ ẹ̀yà ẹ̀ sọ wípé níbo la tún ti rélé yóò ní ìwọ náà wá sí halkọ halkọ halkọ ń bẹ nínú yàrá mi <laughs> wọn náà wá sí alcohol alcohol ń bẹ nu yàrá mi báyìí so àṣà yìí kéèyàn mọ̀jà kàmùnà dáìyà bíi omi ni tí blockade kan bá ṣẹlẹ̀ sí omi omi ò ní dúró yọgbàna míì ni kì í ṣe pé òun náà wàá takú rárá yọgbàna míì ni yọ máa bá tiẹ̀ lọ bí dáìyà ṣe kó ṣe nù ká má dákẹ́ máa gbé wá ní bọ́ bí ọba gbà báyìí àtúmù báyìí kọ́kàn jẹ́ pé ọ̀nà tí ọba adẹ́dà fi hàn òjíṣẹ́ náà sàásìnà ojú bẹ́ẹ̀ ni látara bẹ́ẹ̀ àmọ́ gbalaja wa lọ bó bá ṣe ń tọ́fù sí bẹ́ẹ̀ ni ládá náà ó ṣe máa pọ̀ sí so kámẹ́jà kàmùnà àdá wọ̀. Now. Now. Now. Now. ṣé tá a bá fẹ́ da kí. bẹ́ẹ̀ a ṣe adán a ṣe pam bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí o bá ti ní fa fitna téèyàn bá pé rúnrún bẹ́ẹ̀ kọ́ra bọ́sẹ̀gbẹ̀ kan kọ́mọ́gbóhùn sókè lọ títí. Now. Now. Now. Now. Now. Now. Now. Káp rẹ̀ o.

Eh, bẹ́ẹ̀ni hmm. eh, ṣóun ló lead irun eh, ni ẹ̀ta ló lead irun na ságbàgbé èèyàn torí tó tọ́ ọba lọ́ọ̀mà tòfin tó tó èèyàn kìí ṣe gbogbo bí ló ti rí pé owó rírun kí bí wọ́n ṣe ń kí ní halkọ́ bí wọ́n ṣe ń kí ní one thousand four bí wọ́n ṣe ń kí ní mọ́sáàjì abdulaziz lọ́dọ̀ ìmọ̀ràn ẹlẹ́yà nǹkan máa kí gbogbo ló ti rí irun yẹn kí ana akulu laka yaani <laughs> wàlá so mọ́ wa torí ìyún kan a máa lọ mọ́ wọn lọ́wọ́ mọ́dẹ̀ torí ìyún wa máa tọpinpin bó o ní àkídà wọn mọ́ kù tẹ́ ẹ bá ti rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó takò tẹ́ ẹ bá ti sálámà ẹ pé àkíyèsí bil hikma wal ma'izatil hasana látara bẹ́ẹ̀ mistake tọ́gọ̀ ọ̀rọ̀ ṣe ni wọ́n ròyìn pé kéwú níbi téèyàn kéde téèyàn fi takú àkékúdẹ̀léwu bí irun ṣe já àkíkú so ntí máa ń sábà ṣẹlẹ̀ nù èèyàn gbọ́dọ̀ dúró lójú kan so tí àbádẹ́ máa ní challenges àwọn èèyàn ní dìde now hmm, hmm. oníjàlá bí mi okay. okay.

ẹ wọn náà jọgbọ́n play politics ara lílọ yẹn kọ́ wa na kìí sẹ́rù kékeré kìí sẹ́rù kékeré imamship lè sẹ́rù kékeré táwọn èèyàn sá bẹ́ẹ̀ but Allah subhanahu wa ta'ala ti sọ pé kọ́lọ́wọ́n bá tó àwọn imam sọ́nà ọ́ bá ṣàdúrà fáwọn imam so káwọn imam wa má sà na wa kò sọ̀rọ̀ àǹtàlà sọ̀rọ̀ sókè dáadáa àmì àti wọn náà. Now. Now. Now. Bẹ́ẹ̀ni. Na. Ẹ̀yin òde ọlọ́wọ́ pẹ́pẹ́ ọmọ sọ fún. Na. Ṣé o ṣì lè sọ fún wọn náà? torí irun pípé pàtàkì. bẹ́ẹ̀ni ah. bẹ́ẹ̀ni now. ó ní particular pàápàá ah, kàn jẹ́ kó mọ̀ kàn jẹ́ kó mọ̀. tí tí tí ó bá wáyé bẹ́ẹ̀ kò sí lórí èèyàn bọ̀ tí wọn ò bá ti gbẹrun dúró tẹ́nìkan yẹn ò bá sí lára tí wọn ò fi ní pèrún kéèyàn pèrún hmm. torí alàlà kan gbogbo bí tẹ́ ẹ bá ti rí anybody nínú wọn wọ́n bàbàrà ẹni tí ó jáfa nínú wọn àti tíra kan kìtà risala risala li Abi Zayd al-Qirawani rahimahullah wa tawassa so ẹ̀rí fáwọn sí pé ẹja wọnú risala afa ya fẹ́ ṣe tààlẹ́ akọsọ̀rọ̀ àmàlà ẹ̀bẹ̀ dé àmì àtẹ̀yìn náà. Now, bẹ́ẹ̀ni <laughs> bẹ́ẹ̀ni. àmẹnuba tó jọmọ kí là ń pè lóṣèlú àti bó ṣe jẹ́ pé ntí à ń rí nìsín kìí ṣe ntí wọ́n ń kìí ṣe ntí ó jẹ́ kìí ṣe tàrífù tí wọ́n ń pè lóṣèlú pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tọ́ba wa ti dà báyìí kí ni àwọn àfáà ní ká ṣe lójúṣe wa inshallah amẹnuba ní next week inshallah kọ́lá wọn jẹ́ àjùbà náà lọ. inshallah kọlọmọ àjẹ kó rí bí tọmọ ya wa hmm, hmm. ìyẹn Sheikh Jafar bin Adam rahimahullah rahmatawasa ọ̀rọ̀ òṣèlú báyìí náà ni wọ́n bí wípé báwo ni a ṣe ọ wá ní kí wọ́n jẹ́ kó di ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n wá lọ pa sí orí sùjádà níjọ́ jimá ibi tó ń ti ń lead irun àsùbà lọ́wọ́ yaani àwọn rò àwọn pabot oríire ni wọ́n wá fún òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní afdalu salawat salat aljuma salat alfajri yawm aljuma fi jama'a ó dẹ̀ ní àsìkò téèyàn súnmọ́ lọ́wọ́ bá sí nígbà téèyàn wà ní sùjádà irun àsùbà ló ń lead lọ́wọ́. ọ wà nínú sùjádà ní ní a pa síbẹ̀ so ma ń jẹ jùmọ̀ yaani mata shahida asalallahu subhanahu wa ta'ala an yaghfira lahu wa an yarhamahu naam naam. dídá lóhùn. naam. بن na na hasbitaka tọ́ba ṣe rọrùn àdáhùn sí na na na. bẹ́ẹ̀ni orúnkún ni n tó fẹsẹ̀ múlẹ̀ a máa ṣe gbogbo àwọn àlàyé yẹn gbàtà bá dé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kí ọba adẹ́dà àgbà lẹ́sìn fún wa kọ́ má fi ṣèbà lẹ́jọ́ fún wa ń jọ gbẹ̀ndẹ̀ alikiyama ibi tí a bá ti jìtá kọ́ba adẹ́dà kò foríjì wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته